ní agbègbè wípé ọ̀nà tí a fi ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba yẹn kò yàtọ̀ sí tọ́lọ́run ọba kò yàtọ̀ sí tànábì ṣùgbọ́n ìyẹn wá tún dá àrà sí irú rẹ̀ fún àpẹẹrẹ láyé anábì sallallahu alaihi wasallam kò sí ìmọ̀ lọ sọ̀rọ̀ lórí rédíò kò sí ìmọ̀ sọ̀rọ̀ lórí tẹlifíṣàn àbí lórí satellite tí a bá wá láǹfà ní eléyìí ìyẹn gbọ́rọ̀ wá sọ pé wàsáìlù dáwàá tàwọ̀kìfíyà pé ìpèpè sójú ọ̀nà ọlọ́wọ̀n ọba yẹn o tàwọ̀kìfí ni pé tó bá lọ sórí rédíò kan ní àẹniyàn ah, ti ṣe bídíà àníhùn bídíà kọyẹlẹ̀ torí wípé ọ̀nà tó fi pèpè sí ọlọ́wọ̀n ọba yẹn kò ni pé kò tako tọlọ́run kò tako tànábì kò mú ẹbọ dání kò dẹ̀ mú ìkọ̀yìn sí ọlọ́run àtànábì dání ṣùgbọ́n kí lè lè àwọn tí a lè bá sọ léyàn kan ó tún wá ṣe gíní ó tún fẹjú dáadáa ni fàá ni ìlò microphone ni ìlò speaker ni ìrẹ́kọ́dù ni ìlọ sí radio station ni àbí television station eléyìí ò ṣe kíní kò bá kankan jẹ́ nínú ìpínlẹ̀ mọ̀ pé agbọ́ ilé iye báyìí so torí ẹ̀ òná bí ń ṣe àlàyé pé pẹ̀lú ìpínpẹ̀ àwọn anábì ọlọ́wọ́ ọba anábì nóòfù ní olóṣòrí rédíò kòrò sórí tẹlifíṣàn kò dẹ̀ ní microphone kò ní gbogbo àwọn nǹkan tí yẹn fi ń lò ní irinṣẹ́ ta fi ń pè àwọn èèyàn ní òde òní ṣùgbọ́n èyí tó bá wá ṣe lóde ní kò takùtọ̀ lọ́hùn kò dẹ̀ takù tànábì hátà ẹni tí ó gbọ́n kan yé gan tó ń pín gbogbo èèyàn ní kèfèrí tó ń bà dá àwọn èèyàn tó ń bà dá àwọn èèyàn lórí ọ̀rọ̀ síbí tó bá kan ọ̀rọ̀ pé èèyàn lo microphone kò lè bà dá ènìyàn kan bẹ̀rẹ̀ wákan ọ̀rọ̀ wípé èèyàn lọ sí rédíò òun gan lọ bẹ̀ kò lè bàdá àyàn níbẹ̀ so ilé ó fi hàn ń pé àìmọ̀ nǹkan ó ń yọ ẹni ẹ̀gàn lẹ́nu ṣùgbọ́n ká padà síbi ń bọ̀ ó wá wà ní tó ń àwọn ọjọ́ ni lóòrọ̀ ni lóòrù ni àwọn ẹni ń òye ń gbò ní ẹ̀tọ́ ẹ̀kọ́ ń tún tako tọ́lọ́wọ̀n ọba náà ni kí wá ní nǹkan tí anábì inú fi ń ṣe àkàjúwe fún wọn àwọn sọ fún anábì inú wípé máa nà rọ́ọ̀ka ìlà bá ṣárọ́ mẹ́kùdúnà pé ààrí ẹni ẹn tó special rárá pé yàn bí tiwa náà lìwọ náà kí wá ní nǹkan tó fẹ́ sọ pé ó fi jù wá lọ débi wípé ọ̀wá ọlọ́run ọba gbéṣẹ́ náà bàtánàbí inú tún gbìyànjú láti tún ṣàlàyé fún wọn ní wà máa nà rọ́ọ̀ká tábàáka ìlàlẹ̀dínà hún àrọ̀dílù na báàdìrọ̀rá ìgbẹ́ àárín pé èèyàn kan tó sùn ń tẹ̀lé ipa àwọn táàrí tí wọ́n ń tẹ̀lé àwọn ẹni ìyẹpẹrẹ ni àwọn tálíkà ló ń tẹ̀lé ilé ìfẹ́ hàn wípé o kìí ṣe èèyàn tó special o kìí ṣànábì ọlọ́run oye ẹ̀wọ̀n kan tí wọ́n ń sọ fánàbí ọlọ́run eléyìí wà nínú nǹkan tí wọ́n fi ń kọ tọlọ́run tó bá gbé wọn báyìí wọ́n yìí báyìí tó bá gbé wọn báyìí wọ́n yìí báyìí nígbà èèyàn ní ẹ̀nà kírétọ́ ọlọ́run ọgbọ̀ ọ̀rán mọ̀ láìka tó wá ṣe wípé ànábì ní ẹ̀tọ́ ọlọ́run bá máa rán mọ̀ láìka rí wọ́n sọ ilé fún ànábì náà sallallahu alaihi wasallam olólọ́wọ́ fi ń sọ fún ànábì pé wọ́n bànújẹ́ rárá wọ́n ti sọ èyí tó jù bẹ́ẹ̀ lọ fún àwọn tó síwájú ẹ̀ àwọn tó rẹ̀ síwájú ànábì inú wọn o náà ni ànábì inú ẹgbọ́n wọn tí wọ́n ń sọ fún ànábì inú pé èèyàn lásán ní ẹ́ o kì í ṣe màláíkà báwo láti wà mọ̀ tẹ̀lé ẹ ọ̀rọ̀ tó ń bá wọn sọ yẹn pé àníṣẹ́ ọlọ́run ọba ló ràn tó bá ṣe pé àwọn àlùjànnú lọ́lọ́run rùn sí ni ọlọ́run bá gbé àlùjànnú dìde tí a lọ jíṣẹ́ fún wọn ṣùgbọ́n èèyàn ní

so ọlọ́run ọba wà rán ànábì inú kò rán ní spẹ́ṣíálì fún àwọn àlìjẹ̀nù torí pé àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba rán wọn sí gbogbo àgbáńlá ayé ni àtàlìjẹ̀nù ni àtèèyàn ni so ọlọ́run tó wá rán ànábì inú sí wọn wọ́n ń ṣàlàyé fún ànábì inú wọ́n ń ṣàlàyé fún ẹ pé ọlọ́run rán mi sí tó pé èèyàn náà ni nìyí ni wọ́n ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kí ló dé tó ṣe pé ọlọ́run ọba ò tún wá ṣe pé àwọn olówó náà ń tẹ̀lé ẹ̀ tẹ́pẹ́ àwọn àrọ́dìlù náà àwọn ẹni ìyẹpẹrẹ nínú wa ló ń tẹ̀lé ẹ̀ pé definitely o kì í ṣe ànábì ọlọ́run nìyẹn eléyìí náà wọ́n tún fi eléyìí náà fẹ́ gba ọ̀rọ̀ rẹ̀ dànù ṣùgbọ́n ànábì inú kò ṣe kí kò yẹ gbogbo ní ẹ tó bẹ̀rẹ̀ sí ní máa wọ́n sí tọ́lọ́run ọba kí ló wá ń sọ fún ọ ní ya qawmi la as'alukum alayhi malan ibi ò bẹ̀yẹ olóò kàkà lọ́wọ́ yìí ní tọrọ owó lọ́wọ́ yìí in hajiriya illa ala Allah dájúdájú ẹ̀san mi ọ̀dọ̀ ọlọ́run ló ń bẹ ẹ̀wù katánábí inú ń bá wọn sọ ẹlòmí ìlẹ́yìn àwọn tó máa lè rẹ́dí láti náwó fún tó bá ti tẹ̀lé tí wọ́n bá ti lè fún lówó yóò pé wá sí yẹn àmì olè àtẹ́ndì wá sí yẹn o ó lẹ́nì kan tó ṣe pé ó wọ́n ń sun rárá láìní a máa mọ̀ pé bí àwọn tó ń àwọn eléré tí wọ́n lọ sí john ó ma ní òun charge wọn 150,000 òun charge wọn 200,000 ní akérèdé wọn ni because tó máa pe òun bẹ́yẹn wọ́n máa ẹ̀ wọ́n máa wá so òun náà wọn so gbàdúgbà máa ní sọ̀rọ̀ kan kò ní kí sọ̀rọ̀ lọ́wájú sọ̀rọ̀ lọ sẹ́yìn ló ní ìbà ọlọ́run ìbà ayé so nǹkan tó máa sọ fún wọn ni ó lè máa ṣe ẹ̀fẹ̀ fún wọn ó lè máa tó chájì wọn lórí ẹ̀ 150,000 200,000 ó máa ń tẹ́bá ẹ̀kọ́ fẹ́ rẹ́kọ́ọ̀dù ẹ̀ ní èyí báyìí ó lè pè ní 300,000 fún wọn so àwọn àti sọ ọ̀rọ̀ ọlọ́run ọba di nǹkan tí ẹ̀bí ṣàwẹ́wà ó ti sọ business ẹgbọ́n kátà lẹ́bí inú sọ fún wọn láti inú òun sọ wọn pé èmi ò torí owó máa pè ní sítọ́ lọ́wọ́ ọba ipẹ́ ẹ̀sán mi ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ló wà wà máa nà bí tọ́rí di lẹ́dínà àmànú àwọn tó wá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ní àwọn tẹ́yìn ń pè ní àrọ̀ òdìrù náà àwọn ẹni ìyẹpẹ̀ẹ́nu ní àwọn tálíkà àwọn tẹ́yìn ń pè bẹ́ẹ̀ yẹn àwọn tó gbọ́ lọ́wọ́ gba gbọ́ ìkèlé onílé wọn o tó bá ṣe ń pé ìyẹn náà ẹ̀fí ní tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ẹ̀fí nílẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́wọ́n ẹlòmíì ní ayé bomi àwọn olówó máa ní ibẹ̀ yẹn o mi ò fẹ́ lókùtì àwọn tálíkà níbẹ̀ àfáà náà máa ní ẹ̀ pé àwọn náà ń kọ̀ǹtò àwọn náà ń darí ìlú àwọn wọ́n wá ṣe kí ni wọ́n ni tó bá jẹ́ pé torí ìyẹn ni a máa lé gbọ́n tálíkà a máa ṣe wáṣì tàwọn olówó nìkan ẹ̀wẹ̀lẹ́ kátà àmì sọ̀lá àdàsálá ọlọ́run bá bá wí nígbà tí ó rí afọ́jú tó ṣe kí ni tó gbójú kò lọ́dọ̀ rẹ̀ tó ń wo pé òun pe àwọn olówó kí ọlọ́run bá fi inú sọ́tò abáṣà ọlọ́run bá dìbì sọ fún ni pé عبس وتولى أن جاءه العامة وما يدريك لعله يزكى ìpé ìwọ́n tó fọjú o nígbàtí afọjú wádé wá bá tó ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó wá gbójú kó lọ́dọ̀ rẹ̀ ọmọ ìrírí kàlà aláwọ̀ ẹ̀zẹ́kà tàlẹ́ tó fi mọ̀ pé ẹni tó ń gbójú kó aw yadhakkaru fatanfa'u dhikra àbí ẹni gan tàbí mẹ́ wípé òun ní ẹni tó fẹ́ gbọ́ ìsítí tí ìsítí dẹ̀ máa ṣe láǹfààní wọ́n ni amma man istaghna fàntàlá òtàṣọ́dà wọ́n máa lè ká aláyẹ̀dẹ́kà ìtọ́mọ̀tọ́lọ́ sọ pé ẹ̀wà rí àwọn tí wọ́n rò fáwọn ọ̀rọ̀ àwọn lọ́rọ̀ àwọn tí wọ́n jẹ́ olówó àwọn ènìyàn ò ní wọ́n dojúkọ pé àníkàtì ẹ̀gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ni tàyẹn fi mẹ́ta àwọn ilé iṣẹ́ tán láti gbàtọ̀ lọ́run so ànábì náà kò wà selective nínú dáwà rẹ̀ rárá bó ṣe yẹ kí àfáà náà dẹ̀ rí nìyẹn ni ó ṣe àǹfààní fún àwùjọ olówó ni tálíkà ni ọmọ kékeré ni àgbàlagbà ni ọkùnrin lóbìnrin kì í ṣe pé yóò wá ṣe àdáyẹn ní pé àwọn olówó ni wọ́n àṣìwá wà fún o bẹ́ẹ̀ ni ṣe jump bí àwọn olórin so anábì inú ó wà ní ẹni tó wá ń pe àwọn ìjọ rẹ̀ tó ti bí wọ́n ṣe kọ títí ẹ̀ yìí ó bẹ̀rẹ̀ sí ní máa tún ṣe ìṣítí fún wọn ó ní gbogbo wa pátá o àápàdé Allah subhanahu wa tí n bá lé àwọn tálíkà tẹ́yìn lọ́wọ́ kí n lé ìkó n bá lé wọn kó lọ́dọ̀ mi ìpẹ́ tọ́nà ọba bá bẹ̀rẹ̀ sí mímọ̀ pèmí sẹ́jọ́ lórí ẹ̀ ta nínú yín ló máa ràn lọ́wọ́ kò sẹ́ni àkàn so àwọn tó ń gẹ́gẹ́ dì láti gbọ́ tọ́lọ́run ẹ̀jẹ̀ fi wọ́n lẹ̀ o bákan náà ni ó tún wá ń sọ fún àwọn ìjọ rẹ̀ pé aqulu lakum indi khaza'inullah wa la aqulu lakum mi sọ fún yín wípé gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba ń bẹ ní ọ̀dọ̀ mi wọ̀lá alámùlẹ̀ ghaib mi ò dẹ̀ ní mọ́ kọ̀kọ̀ wọ̀lá kúlù inni malakù mi sọ fún ipá náà màláíkà ní ní gbogbo àwọn nǹkan yìí mi ò pe àtùmọ́ra rẹ̀ wọ̀lá kúlù ojú rẹ̀ ń dá ní wípé ọlọ́run ọba dáadáa kan níwá báyìí láíláí ẹwùkọ́ táìmẹ́bí ọlọ́run ọba ń sọ ó ń pè àwọn èèyàn sítọ́lọ́n nínú ìpè wọn sítọ́lọ́n ó dẹ̀ ń sọ fún oníkálùkù wọn wípé èmi ò ní wọn fi rọ́pè yí o mi ò ní máa pè mọ̀ àpọ̀pọ̀ mọ́ra láàkúrò lákùn ẹgbẹ́ ẹ ìpé kó wáyé pé ìrọ́yìn máa mọ́ títà àwọn èèyàn jẹ́ pé ẹwà gbé omi omi àjọ́à ẹwà gba kìní kan ẹwà ti lá tíbù náà bá wí ni tó ṣe pé gbogbo nǹkan tí ó tẹ̀ tún ṣe tíbù gan àwọn ilé ó tún lẹ mọ́ papọ̀ ó tún fi ṣírí kùkún olómi ò ní sílé bákan náà ò tún sọ wípé mo ní máa kọ̀kọ̀ tẹ bá tọ́jú nǹkan pamọ́ mi ò nímọ̀ kọ̀kọ́ pé ibi báyìí ló wà èyí ká wo àwọn àfáàzà mọ́ni lẹ́nìí oníkálùkù wọn fún ẹ̀ náà ló ma máa sọ pé á ah, ojújojú lọ nǹkan tí mo ń rí ẹ̀rí ibi tẹ́ wà yìí ó ní àwọn tí mo ń rí báyìí yóò wá máa sọ gbogbo àwọn ìsọkúsọ àwọn yóò dá Allahu Akbar àwọn yóò ti máa yìí lórí ìsọkúsọ yìí àwọn ànábì ọlọ́run ọba àwọn òṣè ah, àwọn ilmul ghaib dépò pé wọ́n tún a máa pe àwọn èèyàn mọ́ra wípé àwọn gangan àwọn ń pe àwọn sí tẹni pé àwọn ni kọwa mọ̀ tẹ̀lé kan mọ́ jọ́sìn wọn ṣùgbọ́n láwùjọ lẹ́yìn ìdákejì ni kàrà tí wọ́n pe àwọn èèyàn sọ́lọ́run oníkálùkù ń pe àwọn èèyàn mọ́ra ni ó fẹ́ kó jọjọ bẹ̀ni ó ti wá àwọn obìnrin kan yóò tó wọ́n jọ ní wọn náà wọ́n ṣe àsàlátù fún àwọn ṣe àkárù fún wọn kò sí láì fi mẹ́ tí ìyẹn bá ń kọ́ àwọn obìnrin lẹ́sìn ọkùnrin lè kọ́ obìnrin lẹ́sìn lópin ìgbà tí ó bá mọ̀ wípé òun máa ṣọ́ra òun kò nínú fitna ṣùgbọ́n wá pé òun ò lè ṣọ́ra ni ìwà kó wọn jọ rẹ̀ ẹni pé àwọn nǹkan tí yóò máa jẹ́ ìdáàbòbò kó níbi fitna ó ní láti ṣàmójútó yẹn tó bá tún máa kó wọn jọ lórí dáadáa rí ṣe pé wàá wá kó wọn jọ wàá ní àmọ́jó àmọ́lùlù àmọ́dáwọ́ aṣọ àjùkẹ́ fẹ́ ṣòde àwọ̀ aṣọ kìíní kan lọ aṣọ àṣàlátù rírọ jímọ̀ jẹ́ lógún láwọ̀ lọ kìíní kan wa pé èyí tí ó kó wọn jọ lé lórí òní ìpè ìfimọ̀ wọn ètò ń jẹ́ ìmọ̀ ọlọ́wọ́ ọba ìmọ̀ tawhid ìmọ̀ ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo pípẹ́ àwọn tí wọ́n yára mọ̀ jù ọpọ̀nú àwọn obìnrin àwọn náà náà mọ́ wá ìgbàlá káàkiri wọ́n mọ́ láwọn omi èkiri ọwọ́ ọkùnrin ọbẹ́ bí mọ́ ọkùnrin ọwọ́ obìnrin ọbẹ́ bí mọ́ obìnrin àbúhùn ti ẹ̀bí kankan rárá ọ̀nà máa ní nìṣó ṣọ́ọ̀ṣì tó tẹ̀lé wọn nìṣó ní Ọ̀ṣun Òṣogbo yóò tẹ̀lé wọn so okun sọ́dọ̀ wọn láyé anábí sallallahu alaihi wasallam nínú hadith tó wà nínú Bukhari àwọn obìnrin wọ́n dìdí sọ fún anábí wípé ààrẹ anábí ó ń ṣe lọ́wọ́ ọba àwọn ọkùnrin ni wọ́n ń jẹ́ àǹfààní gbogbo ìkan tó ń sọ látijọ́ yìí wá yìí pé fún àwa náà ní ọjọ́ kan pàtó tí wà á máa ṣe tí wà á lè ṣe ìkìlọ̀ fún wa wà á sọ àwọn ọkọ̀tọ́lọ́wọ́ bá bẹ́ka máa ṣe àwọn ọkọ̀tọ́lọ́wọ́ bá bẹ́ka máa jìnà sí wọ́n á sọ fún wa nígbà tó ń sọ tán sọ ilé ànábì wa ṣà ọjọ́ kan lẹ́ṣà yẹn náà ni ọjọ́ yomul khamis ọjọ́ tọ́ọ̀dì kan ànábì wa ṣe ìṣítí fún wọn so lè túmọ̀ sí wípé èèyàn náà lè ṣe so wọ́n ìṣítí ìṣítí ànábì òkú wọn jọ pa ẹ̀yà máa lùlù ká máa jó ká máa fìdí gbòdì ànábì ò ṣe ànábì inú wá bẹ̀rẹ̀ sí wípé àwọn ìjọ ẹ̀ títí débi wípé àwọn èyí tó wá ń kú ní oríṣiríṣi ìran tí ìran kan jẹ́ inú ara jẹ́ táwọn ìran kan máa lọ kọ́ tó kú wọ́n sọ máa mọ̀ wọn pé ẹwọ́ ẹnìkan wà tó ń pè nǹkan báyìí báyìí ó pèpè sí nǹkan báyìí báyìí mọ́ tẹ̀lé o ìran tún máa túkú yóò ló tún ṣe kìlọ̀ fọ́mọ rẹ̀ àwọn gbé lórí àrọmọdọ́mọ àrọmọdọ́mọ kí ní ìwà kan ànábìnú láyà wípé ànábìnú wa ń pẹ ọlọ́mọ ọba pé rọ̀bí látẹ̀dára alàlàáàbìmìnà kàfẹ̀rínà dàyàrọ̀ ọlọ́mọ ọba mi ma ń ṣe àwọn kìfèrí ikú lórí ilẹ̀ mọ́ ìnáka ìtàzárù ìdílù ìbáadaka wọ́lá ayẹ́lidú ìlà fàájìrán kàfàárọ̀ pẹ́tọ̀ bá fi wọ́n lẹ̀ lóó sórí ilẹ̀ wọn ò ní ṣe kí ni wọn ò yẹ wọn ògbò ní ẹni tí ó ń kọ ti ìrìn ọlọ́mọ ọba wọ́n dẹ̀ tó ń sọ àwọn èèyàn ló ní pé mọ́tẹ̀lé o mọ́tẹ̀lé o mọ́tẹ̀lé o bí ó sì ń sọ fún ìlà ń àwọn tí wọ́n tún wá ń bí lọ́mọ àwọn pòkí ni àwọn kèfèrí ni wọ́n tún bí lọ́mọ ẹ̀wòrán wá bọ́ wá ti pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ní ṣe mo ti ṣe gbogbo ògbìyànjú ibi tọ́rọ wá dé àwọn kèfèrí wọ́n lékún àwọn tó ń gba ànábì inú gbọ́ wọ́n wá ń dínkù tó bá bímọ ó tún bí kèfèrí tó bá tún bímọ kèfèrí náà ni wá tún pọ̀ sí ọ̀nà ọlọ́run má ṣe àwọn kèfèrí ikú lórí ilẹ̀ mọ́ tọ́bá tún wá ń bí mọ́ òkí náà ni wọ́n tún ń bí àwọn ni nínú wọn átàṣẹ ìtọ́nù tún kún wọn lórí nǹkan tí wọ́n ń ṣe ó láwọn kan nínú wọn tó jẹ́ àwọn èèyàn dáadáa nígbàtí àwọn ẹni yìí kú ṣàìtọ́nù wa lọ fẹ́ sí wọn lọ́kàn àwọn tó wà ní ayé ìgbà náà wọ́n ní à lágbájá àwọn kan à ń pè ní wádán yàgúsá yàúnkọ́ násọ̀ àwọn ẹni àwọn ẹni dáadáa nínú wọn ni wọ́n pàtàwọn ẹni yìí wá kú àwọn tó ṣẹ́kù wá sọ pé kílóítà àmọ́ èrè wọn ṣúdá tàbá ń rí wọn a mọ̀ rántí wọn pé àwọn ẹni dáadáa àwọn ẹni dáadáa ni nígbà wádá ní sùwáà ní yàgúsá ní yàúnkù ní násọ́rù ní tó gbogbo àwọn ẹni táwọn bá ti ní wọn àwọn mọ̀ rí wọn pé à ẹni dáadáa báwọn yẹn ti wọ́n ń ṣe lẹ́yìn àwọn tó ń sọ láàrin àwọn pé látàdàrúnà ààrí àtàkùn wà látàdàrúnà wádán wà láàṣùwá wọn lára gúúsọ wà yàrúkọ wà náà sọ̀rọ̀ bàtánà bí inú wọn máa fi dàgbà wọ́n pẹ́ àwọn bàbá wọn ti kú àwọn òun àwọn òṣà yìí èṣù wá fẹ́ sí wọn lọ́kàgbà ah, àwọn òṣà tẹ́rin yẹn àwọn ère wọn kìí ṣe ère lásán ọlọ́run àwọn bàbá yìí yẹn tí wọ́n ń sìn gbóṣó kẹ́yìn náà dìbè máa sìn wọ́n o òun ni àwọn pé látàdàrún náà wá jàní ẹ má gbé wọn jù sílẹ̀ o ẹ má tẹ̀lé anábìnú o àwọn kan yìí kẹ́ ẹ máa jọ́sìn fún bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún òṣà yẹn so látàyé ànábìnú oní ìbọpẹ́ ìbọ òkúta oríbalẹ̀ fókúta ìjọsìn òkúta ti bẹ̀rẹ̀ so torí ẹ̀ o ní àwọn ọ̀nàbí sọ́lá ó pọ̀ fún wa pé kí èyàn máa gbẹ́ ère ní tó fi ẹ̀gbẹ́ kẹ ni àbí èyàn yà ní píkṣọ̀ ni pàápàá jùlọ kí èyàn máa gbé kọ́ haramu ni mùsùlùmí dáadáa ò fi ń ṣe ilé àyàfi nígbà dọ̀rúrí ìgbà làrúrí yẹn náà ni ìgbà necessity ó fẹ́ lọ sí hajj ni wọ́n ní kó ya fọ́tò ó ní láti yá ó ya passport àbíkẹ́ ó fẹ́ ṣe ìrìn àjò kan ní oní wà ní passport tí wà yà so ilé àbúkẹ̀ẹ́dẹ́ lọ gba international passport ni wọ́n ní wà snap ilé dọ̀rúrí nìyẹn tí àwọn afárẹ́ ń pè ní dọ̀rúrí ni wọ́n a máa ní nǹkan tó bá ti jẹ́ dọ̀rúrí tòbí ìṣòlùmàbòrọ̀ nǹkan tá a bá pè ní nǹkan ìwọ̀ a máa mú ẹ̀tọ́ jáde ń bẹ̀ ní àkókò yẹn so nínú kọ́ ìdá táwọn afárẹ́ tó ń ṣe òun di pé a ń ṣe kìrí kan lèyìn ọ̀yàfọ́tò a ń ṣe kìrí kan wá lọ tọ́jú ẹ̀ pamọ́ kí ló ṣẹlẹ̀ ní àdọ̀rúrí ni lórí kọ́ o ni yóò máa bẹ pẹ̀lú òdíwọn tó fi jẹ́ dọ̀rúrí yẹn òdíwọn tí ó lè máa fi jẹ́ dọ̀rúrí òun ni òdíwọn tí a fi nídìí ẹ̀ wọ́n tó nídìí passport rìsì kò ní wá fà ah, sí fine boy kò wá ya fọ́tò ẹ̀ kò wá gbé e kọ́lé àbíkò ya yáà ah, sí kí fúnmà kò ya fọ́tò ẹ̀ wá gbé e kọ́lé ibi tó wá bàjẹ́ ní láwùjọ lẹ́ni àwọn èèyàn wá ṣe kí ni wáyà ní fọ́tò kélékélé ẹlòmí orí Facebook ni nísẹ́ ẹ̀rọ máa fèsì kòránì ẹ̀ ó ṣe kí ni Facebook lójókó tí kí ló dẹ̀ ń wo mẹ́ fọ́tò fọ́tò fọ́tò ni so àwọn ọmọ àwa ni ẹ tẹbáàzì báwọn kan tẹ́ ń sọ yìí èrè àwọn yẹn gbẹ́ ni àwọn àwọn ni èrè ló jẹ́ haram gbébò ní fọ́tò sì ẹka lọ wo púpọ̀ náà àwọn sọ́n pè ní ṣégè lẹ́nì ààrẹ nìkan ó máa ṣe òka márùn márùn márùn ló tó sọ́wọ́ ó máa wé fìlà méje ó gbé tẹ́sùwárí 20 sọ́rùn so ó wá kú sí di gbogbo ilé náà òun làwọn èèyàn ìtún ṣe kíni òun tún forí balẹ̀ fún so ẹlùmí máa gbé kíni ẹ̀ṣáyà ní pé à pẹ̀lú eléyìí o tó ń bá lásídẹ̀ntì kíní ẹ máa dáàbò so ẹni tó bá ń fẹ́ pé èrè ni ó ń sọ tí èrè ni ìyẹn máa gbé kwáyà ṣíríkù tá ń sá fún níbi èrè ìsẹ́ ṣíríkù náà látún rí níbi fọ́tò yẹn so lára àwọn aburú tí fọ́tò lè mú wá o ní pé ó lè mú ṣíríkù wá so inú ẹ̀ ààrẹ lòmí nínú yàrá rẹ̀ ó máa dìdí gbé fọ́tò ṣéhù kan síbẹ̀ ló wà mọ́ kírun yẹn tó ń kírun sí lára tó ń tọrọ nǹkan tó ń fẹ́ rẹ̀ wípé ṣé ò lágbájá wọn ni mò ń dojú oorun mi kọ gba oorun mi o fẹ́lẹ̀ haramu ni kí ẹmọ ya picture náà àfi nígbà rọ̀rúrí so ìgbàdọ̀ orí kọ́ wá ní kí ẹ̀yà picture pamọ́ kó wá tọ́jú ẹ̀ sí ibi kan àwọn àfáàfọ́ ilé ìfún wa so lẹ́yìn tí a nábi inú bẹ́ẹ̀ sí ní pé wọ́n tó pè wọ́n kúrò ní gbogbo àwọn òṣà yìí wọ́n kọta nábi inú wa ń pe ọlọ́run ọba pé ah, Ọlọ́run mọ́ ṣe àwọn obìnrin jẹ́ lórí ilẹ̀ mọ́ kí ni Allah subhanahu wa ta'ala wá ṣe ó ní fa akhadhahum tufanu wa hum zalimun Ọlọ́run ọba ó wá ṣe odò ẹ̀nà ni omi tí ó ń rọ̀ tí ó dá òjò bẹ́ẹ̀ sí rọ̀ láàárọ̀ ọ̀rọ̀ dá ó wá jẹ́ kí ó ga ó wá mú wọn dẹ́múdẹ́mú ọmọlọ́wọ́ bá fi kí nìyẹn ọlọ́run bá fi pa wọn rẹ wáhùn zọlìmún nígbà tí wọ́n wà lẹ́n tó ń ṣàbòsí sọ́lọ́run tí wọ́n ń ṣe ṣírìkù pẹ̀lọ́run tó kọ ọ̀rọ̀ tọ́lọ́run ọba ẹ̀wù ẹni tó bá kọ tọ́lọ́run ọba inú ìjìyà wa ta'ala kó wasna al-fulki bi a'yunina wa wahyina pé lọ́kàn ọkọ̀

etí odò ló ń kan sí ah ṣe kí ló tó lọ kan sínú omi ṣe etí odò yìí tó ń kan kìí tálọ́ máa bẹ́ẹ̀ wọ́n sínú omi wọ́n tó fi ṣe yẹ̀yẹ́ lọ́tọ̀ lóríṣìíṣìí sọ inú àwọn ọ̀tọ̀ ní àwọn máa ní ìgbà tó ó kọ ó bá yàgbẹ́ sí àwọn èèyàn bá bẹ̀ẹ̀ sí yàgbẹ́ síbẹ̀ ààrẹ hadith kankan pé léyìí o wọ́n nígbà tó yàgbẹ́ síbẹ̀ ọlọ́run bá tún fi kòkòrò mú wọn ààrẹ hadith kankan pé léyìí o pípa tọ́lọ́wọ́ á fi kòkòrò mú wọn àrùn àrùn pọ̀ lára wọn ó bá ríjọ́ kan ìdìkan bá rẹ̀ àgbẹ́ ó bá já sínú ìgbẹ́ yẹn kòkòrò yẹn dẹ̀ parẹ́ lára rẹ̀ gbogbo bá tún mú ìgbẹ́ bá fi ń para àròsọ ilé yìí o gẹ́gbà rẹ̀ ní ṣàlàyé lẹ́ẹ̀kan ni ò kí ń fi rọ́pìyàn sítọ̀ lọ́n kàwà ní àkáṣà àti àṣíbù títà ń lọ́rì àwọn láwọn ìhà bẹ́ẹ̀ pé àwọn náà yàgbẹ́yìn sílẹ̀ àwọn náà tó wá fọwọ́ ara para gbogbo e kòkòrò tó mú wọn lára gbogbo ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní parẹ́ sọlé ìtàn àrùsọ lílé yìí àrí ẹ̀rí kankan fún so táà bá wá sọ ilé sí ìyẹn ní ká mọ́ mú iṣẹ́ ọlọ́run bá dé gbogbo táà bá sọ ilé sí ìyẹn ní ká mọ́ sọ ìtàn náà nínú ìdélẹ̀ so ilé yìí tí ò bá sí lára rẹ̀ ayọ̀ kú ń bẹ̀ so lẹ́yìn tí ọlọ́run bá pa láṣẹ ó kan ọkọ̀ ojú omi ó wá bẹ̀rẹ̀ sí tún pé àwọn ìjọ rẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ títún bí ṣe ẹ̀yẹ́ ni hátà ìyàwó ànábì náà àtọ ọmọ ànábì náà àwọn náà wà nínú àwọn tí wọ́n bá àwọn kèfèrí lọ òní ànábì náà ìkánú ọmọ ànábì náà òní ànábì náà nígbàtọ́lá ọba ń sọ ọpa ìyàwó rẹ̀ ó sọ كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين ọlọ́run bá ní a tún fún ní àpẹẹrẹ àwọn tí wọ́n ṣe kìfìrí sọ́rọ̀ ọlọ́run ọba tí wọ́n kọ tí fún sọ́rọ̀ ọlọ́run ọba yàwó ànábì Nuh àtànábì Lut káàna tàtàtà àbìdẹ́ni min ìbàdínà salihayn wọ́n wà lábẹ́ àwọn òjíṣẹ́ wa àwọn ẹrú wa ẹ̀nà ẹrú sí wa kí ẹ wà lábẹ́ ànábí ọlọ́run ọba tó ti bẹ́yìn wọ́n tún jàmbá wọn wọ́n kọ ọ̀kan táwọn ànábí ọlọ́run bá bá wọn sọ ẹ̀rí ìyàn lè wà ní ẹni ẹwọ ànábì náà ọlọ́wọ́ bá fi ìyàwó rẹ̀ sàdánwò fún o ń pì tẹ́ndì bí ẹni pòun gbá tọ́lọ́wọ́ bá gbọ́ ni ṣùgbọ́n lábẹ́lẹ̀ ó kọ tọ́lọ́wọ́ so kìí ṣe tuntun tàbárí pé àfáà tó ń pè yẹn sí tọ́lọ́wọ́ ìyàwó rẹ̀ wá kọ tọ́lọ́wọ́ ríyelé yóò kìí ṣe tuntun ni ọlọ́run ni ni ọlọ́run ni kí ló dé tí ẹ pé lọ́dẹ̀dẹ̀ rẹ̀ bíyàwó ẹ ṣe wá ṣe èyí náà bẹ́ẹ̀ nìkan inú àwọn ọmọ rẹ̀ náà tẹ wípé anábìnú ó wá bẹ́ẹ̀ sí ní pé ọmọ rẹ̀ nígbà tó pé ọmọ rẹ̀ yìí kí ni ọmọ rẹ̀ sọ fún ó ní ìrẹ́ ọmọ mi ipé máa bọ̀ wá níbi tí ìgbàláwà níbo ni ìgbàláwà yẹn náà ni ọkọ̀ ojú omi takọ́ yìí kí lọ ọmọ anábìnú sọ ọmọ ànábì inú ó kọ́ ni o kò tẹ̀lé ọ̀rọ̀ ànábì inú kí nìkan tí ó ṣe ó dé ní àpáta yẹn a máa sá lọ síbẹ̀ àárígbàlà ní ibẹ̀ kí Allah subhanahu wa ta'ala ó wá ń sọ̀rọ̀ pa rẹ̀ ó ní wà náà dánú rabbi inna ibni min ahli ọmọ mi tó rí yìí májẹ́kó nínú fámílì mi náà ni wà inna wa'daka al-haqq wa anta ahkamul hakimin pé àdéhùn rẹ òdodo ni ìwọ́dẹ̀ ní ọba tí ìdájọ́ tó pé òfin bẹ lọ́wọ́ rẹ̀ ahkamul hakimin so ilé ó wà nù nǹkan tí òun fi ń pe ọlọ́wọ̀n wá ipá ọlọ́wọ̀n torí ẹni tó fẹ́ràn ó lè fi mọ̀nà kò sí mọ̀nà lọ́wọ́ ẹnìkankan àyà ṣe lágbájá lẹ́ ń sọ tí má fi bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yóò gbọ́ ni kò tẹ́ sí ni bà tó yí pò fàfọ́ṣẹ́ sẹ́nu tọ́lọ́mọ bá ní kò ní gbọ́ kò ní gbọ́ ni so ìdáyà tó jẹ́ ìdáyà tó tàòfin kọ̀dọ̀ ọlọ́run ọba ló ń bẹ àmá ìdáyà wípé ìfi ní ṣe kò ń gẹ́ ọlọ́run ló nìyẹn àmá ìdáyà pé kíyàn pé yàn sí tọ́lọ́run ṣe wáàsí fún fún yàn olè ó wà lọ́wọ́ oníkálùkù wa lè ṣe ipa alágbájá tẹ̀lítọ́lọ́run tẹ̀lé ṣùgbọ́n a ní tí má ti bá sọ̀rọ̀ báyìí ni ó fẹ́ ó kọ̀ ṣùgbọ́n kò sí eléyìí lọ́wọ́ so ànábì inú wa ń sọ pé bà tó pé ọlọ́run ọba pé ọmọ mi mọ̀ ló ti sọnù wa ni qala ya Nuhu innahu laysa min ọmọ tó ń rí yẹn kò ṣe nínú fámílì ẹni ẹ̀ẹ́níjọ wà alìjánà ìwọlẹ̀ wà wà alìjánà pẹ̀lú àwọn ọmọ yòókù àmìlẹ̀ yóò ní tẹ̀lé wà alìjánà ìnáwó amalun ghayru salih ipé eléyìí ò kìí ṣe iṣẹ́ dáadáa pé ọmọ burúkú ni ọmọ tó wù rẹ̀ fala tas'al ọlọ́run sọ bẹ́ fún ànàbìnú pé mọ́bẹ̀ lọ́wọ́ mi nǹkan tó bá ń pa rẹ̀ o so lẹ́yìn yẹn kí lára nínú ṣe ó ní inni àìdùká antakuna min al-jahilin mo wá sọ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá ń sọ fún anábì inú pé àìdùká ilé jẹ́ ìṣì ti sí fún ẹ kó mọ́ bá wà nínú àwọn ẹni àmì so lẹ́yìn tọ́lọ́run bá ṣe ìkìlọ̀ bẹ́ẹ̀ fún anábì inú kí ló wọ́n sọ ní inni a'udhu bika an as'alaka pé ah, látèmi lọ mo wáṣọ lọ́dọ̀ rẹ̀ mi ò ní máa bèèrè nǹkan tí ìbá ní máa ń pa ẹ̀mọ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba so ilé iná lọ fún ní kálùkù wa a máa mọ̀ nǹkan tá a máa fẹnu wa sọ sọ́lọ̀ a gbọ́dọ̀ wá wo pé ah, ọlọ́run mọ̀ ṣe dà ọlọ́run mọ̀ ṣe gbá kọwàá mọ́ fẹ́ sọ̀sọ̀kúsọ̀ ọlọ́run wa ni ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ fún ánàlì náà anábì inú ṣe ah láti ní lọ mo wá sọ lọ́dọ̀ ẹ kò níbi mọ́ sọ̀rọ̀ nígbà kan tí ní mọ́ ń pa ẹ̀ so bí ìparun ṣe padà dé bá ọmọ anábì inú nìyí so fa anjaynahu Allah subhanahu wa ta'ala ní àwọ́wà la anábì inú wa sábà sẹ̀fínà àti gbogbo àwọn tí ó kó sínú ọkọ̀ ojú omi yìí wa ja'alnaha ayatan lil alamin àwọn kan ṣe àmì àpẹẹrẹ fún àwọn gbogbo àgbáńlá ayé pátá ilé yìí pé ẹni tó bá kọtọ lọ́wọ́n bá ni ó mọ̀ lè síwọ́pá àwọn ìjọ ànábì inú ìtàn kọtọ lọ́wọ́n bá kan tó ṣẹlẹ̀ sí wọn ní kódà ọkọ̀ ojú omi báyìí ló là wọ́n ni ọlọ́wọ́n bá dín kí omi kó rú kó pò wọn abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ kọ ìparun kún tẹ́ǹkọ̀ọ̀kan wa èyí tó fi ń jẹ́ dáadáa nínú oore kọ́lọ̀ọ̀bá kó ṣe fún wa látara ìyàwó wa ni látara ọmọ wa ni kọ́lọ̀ọ̀bá kó fi wá ìmọ̀nà tó fún wa yìí kó fẹsẹ̀ wa nílẹ̀ lórí ìmọ̀nà yìí àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa kọ́lọ̀ọ̀bá kó fi ẹsẹ̀ wọn nílẹ̀ lórí ìmọ̀nà kọ́lọ̀ọ̀bá kó mọ́ sọ wọ́nù kó mọ́ sọ wa ọmọ wa náà nù kúrẹ́ sí ogbó apapọ̀ ní èrò aljanna asọ́lọ́lọ́ ọ̀sánà wa barika ala Naam, àwátá bá ní béèrè.